can give me any types of bone. Yes, fún mi. Scapular bone. Any other type? Biscuit bone. What? Burger. <laughs> Oríkógún orírógún, mo jí lógún morogún ewé, mo jí lọ́pọ̀ morọ́pọ̀ àwọn òkúta jòkó, mo jí gàtà, mo rìn gàtà, mo rìn gàtàgàtà wọ́n gbọ́ ẹlẹ́ta òkú. Torí ìbínú ìjò dá. Àbújá stop! You must be calm crazy. àìsàn kúrú ní ìjọba kúrú ọ̀fẹ́. èmi ọmọ rẹ ń kúrò nífa bí fa ẹ fọre bí bàbá mi bá ní tòun fọre ń bọ. dá padà. èmi ló yẹ ọ. Ah, ìgbà náà kò lè dọ́ mi dúró ìgbà ìdì kò lè dí àpáta. Ah! mo máa ṣe mistake lára mi ò peter dẹ sọ lọ́jọ́ yẹn ìwà bó lórí burúkú ni yàrá yẹn. ẹ ìjì ìjì wọn ti mú ẹ. ṣé mo jọ̀jì lójú. nítorí gómìnà ìjì ti ń gbèrè.